فيقل هذا الهدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته àdá ọ̀pẹ́ fún ọlọ́run àlékún fi ọlọ́run orí ajé ẹgbẹ́ fún ọlọ́run tí wọ́n bá ń gbogbo ọmọ ṣọ́kàtà ìtọ́jú ọlọ́run àlejò ìrẹsẹ̀lẹ̀. gẹ́gẹ́ bí ìṣe wa tí a máa ń gbìyànjú láti tún máa rán àlejò ọlọ́run ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ báyìí. àti ọlọ́run wà tó fún wa lọ́rùn tó ṣe ọ̀rọ̀ fún wa láti máa fi gbogbo ọ̀rọ̀ rẹ̀ dákun látàkì ojú wọn ọlọ́run wọ́n jẹ́ kí wa nílò rẹ̀ dákun ìwà ọlọ́run ọ̀làlá ìdáhìlì wa ẹ̀sìn tí sọ àtàkùn ọ̀gbọ̀n. lẹ́yìn àpò nínú àwọn ọ̀hán ìkẹyìn. ní àwọn tí tó máa tó bá wa sọ̀rọ̀. Mẹ́ni fún ìgbàgbọ́ náà, mẹ́ni fún ìgbàgbọ́ Rahman. Tàbá ní ẹ̀rọ ọlọ́ọ̀, àwọn òun ni ẹ̀rọ ọlọ́ọ̀. Gbogbo ọmọ nìyẹn bá dá ọfí ọkọ̀ ẹ̀rọ ọlọ́ọ̀ ní ọ̀rọ̀. gbogbo ọmọ ènìyàn ó fẹ́ ó pọ̀ ó pọ̀ lùgbà pé ẹgbẹ́ ọlọ́run ti kọ́dà tó máa pẹ́ ọlọ́mọ ọlọ́run ó wà áwùdọ́n mẹ́ta ìgbà yìí ẹ̀rú ni ó máa jẹ́ òun. abẹ́nugà yìí èyí ti lọ a sọ pé ọlọ́run ó tẹ̀lé tọ́ kò tẹ̀lé tọ́ ọlọ́run. ìbáàbò rahman àwọn ẹ̀yẹn tọ́lọ́ bẹ́ẹ̀ náà láti ní ìbáàbò àṣẹ̀tọ̀ àwọn owó tí àwọn èèyàn èso àmọ́ akọ́yẹ fún àwọn owó ní ẹ̀rọ ọlọ́run àwọn owó lẹ́ni ọlọ́run kátó ọmọ sọ ìbáàbò àṣàyàwó kò sẹ́ni tí ò ní pé ẹ̀rí ọlọ́run kò sẹ́ni tí ò ní pèlè lẹ́nu ilé àmọ́ lọ́wọ́ ọba ó wá sàtìsí àwọn kan sára rẹ̀ ó wá tó sàtìsí àwọn kan sọ́dọ̀ ara rẹ̀ pé gbogbo àwọn tẹ́ bá ti rí lórí báyìí lára wọn àwọn ẹ̀kọ́ mọ́ni tó bá lọ mọ́ni tó bá lọ rà àwọn ọ̀nà àpèjì gbà lọ rà ẹ̀rọ náà tó sọ ẹ̀jẹ̀ lọ́wọ́ lọ́rùn tó máa ń wá nínú lọ́wọ́ ìfowópamọ́ ìbẹ̀rù wa tó jẹ́ nàná fún wa ẹ̀ńtà láyé àwọn awolẹ́rú rẹ̀. ẹgbẹ́ kò tẹ́tí òdìbò ẹ̀dẹ́ lọ́nà kò tẹ́tí òdìbò ẹ̀dẹ́ lọ́nà kọ́dà àwọn èèyàn kó pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ẹ̀sìn abdulman jẹ̀mọ́ atú ìbá ìbá àwọn kan tẹ́tí wọn bẹ́ẹ̀ àwọn àyè jẹ̀mọ́ kan ìbá ìbá ọwọ́ sọ rẹ bẹ́ẹ̀ ọ̀ọ́ sọ rẹ bẹ́ẹ̀ olúwa ti sọ àwọn àròyìn tá a máa rí lára èèyàn pé mílíọ̀nù lára ọlọ́run tó wà lóko. Tọ́lá tó bá láwọn òròyìn lára rẹ̀ ọ̀rọ̀ àwọn lára rẹ̀ tí ọ̀tọ́ máa ń gbà ẹ́ ní ìdábẹ̀ rahman ọ̀dà ìpa. Bọ́ọ̀ bá wá bá àwọn lára ọ̀tún wà wò gbogbo ayé wọn fi ọ ní abdullah abdulrahman abdulrahman fi àwọn ìbáraẹ̀lá máa ń lò ẹ́ àwọn èèyàn ọlọ́run àwọn àwọn tèèyàn ọlọ́run tí gbogbo ayé wọn fi ọ bẹ́ẹ̀ pọ̀ bá ti ọjọ́ náà bá àtàn ní o ẹ̀yà ọlọ́sọ́ tó ti pọ̀ wọ́n wọ̀ parí ẹ̀yà ọlọ́wọ́ láti àyà sixty three láti àyà sixty three nínú sábàtò pọ̀ ibi ẹ̀lú bá ti sàlàyé àwọn owó ní ìyẹn pé ìgbà ilẹ̀ dára wọn ìgbà ilẹ̀ dára wọn wá sàlàyé rẹ̀ bá òdìdé ní parí àyà náà yàtúkù bèbí láti ní ìyẹn ṣe pọ̀ ọ̀sẹ̀ olúwàlúwà ní ìgbà àbúrò àwọn tí wọ́n jẹ́ ẹrú ọlọ́run tó kọ́ àwọn tí wọ́n jẹ́ ẹrú tòun kọ́. آخر كم الذين يمشون على الأرض هرونا أقول قول لهم يا بيبان بانلو نباني أمي تلي كلا كلا بلي بلي بلي بلي نباني أمي تلي كلا كلا يبو lọ tààrùtààrù máa ń lọ ìkúnyà ìtọ́yà ìkúnyà àmì wàyí àràbàtà àkóbá olùjà ọ̀rọ̀ sàdáàmà tí wọ́n lọ jẹ́ kí ẹ wọn tí àwọn ọ̀rí àbáàná ọ̀pàdé lọ́rùn mọ̀jẹ́ òkẹ́ orí jágbó rẹ̀ tẹ́tẹ́tì náà rí wọ́n ìdá àtọ́ jàì ọkùnrin sàlámù nínú sẹ́wọ̀n ní ìgbẹ̀mí ọlọ́run báwọn aláìmọ̀ kan bá sọ̀rọ̀ sí wọn tó bá lédè káwọn fún wọn létí ọlú sàlámù ọ̀rọ̀ tó dáa ní òjò ìfọwọ́ta بد لوضع بوئي نتيري تون يوسيي ليتيري قالوا سلاما ọ̀rọ̀ tó dáa yóò tẹ̀lé jáde tí wọ́n ní ọ̀rọ̀ tó dáa yóò tẹ̀lé jáde àkọ́kọ́ rẹ̀ títí àwọn akúmọ̀ ìdíje ọlọ́run ló kú bẹ̀rẹ̀ ló lè ṣe kọ́dà lè ló kú kú lè kàlámà ọ̀rọ̀ jàpọ̀ òní kúkọ́ ṣé ìjàpọ̀ tilẹ̀ ní wọlé ìjọ ti kú yìí ọ̀bí tó náà ti kú inú kùránì rẹ̀ wọ́n ti ní tí o bá ta kókó nínú kùránì tí o yé wa àtẹ́bí o wà yẹn bẹ́ẹ̀ nígbà tí o ti kú yìí kódà àtẹ́bí o náà kólẹ̀ sọ́dún máa ń parí wọ́n sẹ́yìn kọ́ọ̀lù sàlámù tọ́mátì ń bu ọ àmàláìmọ̀kan lórí ẹ̀sìn rẹ àbá ń fi ọ́ sí yẹ̀yẹ́ lórí ẹ̀sìn rẹ ọ̀rọ̀ kó dáa ní kó tẹ́tí kó tẹ́tí jáde o. ẹjọ́ bá jẹ́ ní ọlọ́run ọ̀rọ̀ burúkú ètè rẹ̀ jáde. wọ́n kú bèbí ló kú mọ́ ètùtù sábọ̀kọ́ wa bá wọn. tọ́mátì ọ̀tí ò dáa sí wọ tí wọ́n ń bú ọ wọ́n fi ọ́ sí yẹ̀yẹ́ lórí ẹ̀sìn rẹ ọ̀rọ̀ tó dáa ló tó máa jáde lẹ́nu rẹ̀ tẹ́ bá tẹ́lẹ̀ máa ń báyìí àtẹnu ọlọ́run ẹ̀yìn ọlọ́run àwọn ẹni ọlọ́run ọba ẹ̀rí ṣe tó ti dá owó lẹ̀ nígbà tó ti bú mi náà ṣe tó ti bú kàwọn tí wọ́n fi bú ni nínú kọ́ dákẹ́ tó bá lẹ́sẹ̀ tí kò sọ̀rọ̀ ìtú bú ọ lélẹ́rí ìyànjẹ́ rẹ̀ ní ní ọ̀rọ̀ yìí ó ti mọ̀ tó mọ̀ sí rèé ọdún sàlámù ọ̀dún dá ló tẹ̀gbọ̀n jáde láwọn ẹ̀dá kan. والذين يبتون لربهم سجدا وقياما nínú àwọn ìròyìn ọlọ́run ìròyìn ẹni ọlọ́run ẹni ọlọ́run ebi oko òwe èébí sùn. lára dẹ́gbà nínú ara àwọn ẹni ọlọ́run pé ẹni ọlọ́run yóò sọ ha ah, àwọn àsìkò kan yóò dìde lóru kí ló máa bẹ òun padà bá àwọn kẹ́lẹ̀ máa ń sì lè lóòótọ́ àwọn táwọn ọmọ tẹ́lẹ̀ ọba ìyá ọ̀páwọn bá dìde tí wọ́n tó dàdá wọ́n kò yá àbá nábìlà àwọn máa ń yàn lẹ́yìn pé nábìlà àwọn máa ń yàn nínú ìyàwó ẹyọ ọdún ọba tí ó sún náà ní àgbọ̀kọ̀ wíwọ́n tó ń pè é láàrú sún náà nígbà kan ni pé à ń dá méjìlélá wà náà tó bá ní ní àrùn sínú ìwọ ọ̀tàlẹ̀ wáyà ní ọkùnrin àwọn ti gbọ́dọ̀ àwọn ah, ti gbọ́dọ̀ ìbéèrè ìjọba òun gbọ́dọ̀ ìbéèrè ìjọba. pé èyí náà ní ọ àrùn sínú káàkiri pé kọ̀ǹtínọ́sì rírì ọ̀sẹ̀ èyí kó bọ̀lá sọ ẹ̀ka lọ́wọ́ mo sọ́ọ́ yìí mo lè sọ pọ̀ yẹn kí fún ìrẹ̀lẹ̀ lọ́ọ́ gbé ní jẹjẹ. Bọ́ọ̀kì yà rà. Nàdẹ́bí sọ̀rọ̀ máa wọ àyẹ̀wò sẹ́nà. Àdẹ́bí kọ́dà bọ́ọ̀ ní ti ìlú akáàtì jù lọ. Tàbí dé. Kó pọ̀ gan-an kó wá kọ́ wá bẹ́ẹ̀ lọ́la sí ẹ̀mí ara rẹ̀. Àwọn tó ṣe lójú ayé àtẹ́bí ó jẹ́ pọ́ọ̀jù èkó síta tó wáyé lẹ́bílà tó pẹ̀lú ọkọ̀ náà sọ yìí ọwọ́ lẹ́bílà bá ọkọ̀ pẹ̀lú iṣẹ́ ìdáwọn ikọ̀ ọkọ̀ ìkan náà yẹ wá sí ọ̀nà náà ni ó sọ̀rọ̀ náà máa yẹ wọ̀ sẹ́lẹ̀ ní àwọn sẹ́yìn àwọn máa ń kí lóru àwọn ẹlẹ́bílà mọ́tàlá Masalah káńtó kù nah yàrá lórí sílẹ̀ mi ti wọ́n lọ sí lẹ́yìn. ẹ máa yẹ lẹ́sítà lóru tó bá fẹ́ rẹ̀ wọ́n ọ̀rẹ́ lórí ìdúró ọ̀rẹ́ ti di ọ̀rẹ́ rẹ̀ báyìí. nígbà bá bá ẹgbẹ́ mi káńtó ó wọ́n kó lẹ́sítà náà lọ́kọ́ mi. táwa ẹgbẹ́ kẹ́kẹ́ kó yẹ lẹ́sítà bá kó wá rẹ̀ èyí tẹ̀ ṣubú àbí tí ò lọ sùn. nítorí òkú báyìí tí lábòrè àkàkùnlé àwọn ìlú òkú àti kọ́tẹ́ mọ́ ẹ̀ ẹ̀jẹ̀ ọlọ́ọ̀rẹ́ ọwá ṣe ọwá lọ́la sí ẹ̀jẹ̀ ara rẹ ọwá lọ́sí lọ́sí ẹ̀jẹ̀ ọmọdé ti ọ nípa ìdílé òkú náà ìdè lọ́sílẹ́sílà àníṣe ọ̀pá wa lọ́wọ́ sẹ́lẹ̀ àní àníṣe kọ́lù àmẹ́l wà á bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àníṣe ìgbó dáa jù nínú jẹ́ sí ọmọ nìyẹn máa ń ti tọ́lọ̀ ń sì ní bẹ̀rẹ̀ púpọ̀ jù lọ gbogbo mi lọ. Òun lè tí ẹni bá máa ń ṣe ní gbogbo ìgbà. Wà ní kọlùdà. Kọ́lá wọlé kí ni? Kọ́lá fi òkú kan, àmọ́ ìgbà ni wọ́n ti. Kọ́lá bọ̀ ṣe tí ò ní fi tẹ́sítẹ́sì lọ àtàlùwà láàbí láti lọ ojú tẹ́sítẹ́sì lọ for every day. هل الأمل ما دام عليك عفو وحفظنا عيبا بتاع المزاد الله ما انت والله وقلت ما دام عليك عفو قل قلنا يكتب ما انت ليه وقوبة تستمر وقتين قلنا قرأ كتب في البيضة عندما يقول صلى الله عليه وسلم قل جي لو يا يعرفه قل سبحانه وتعالى قل لي قلت لي قلت bó o máa ń ṣe kù kì í báyọ̀ lọ́sọ̀ tó mọ̀jọ́ pọ̀ pọ̀ ọmọ àwọn ọdún nípa náà tó gbé tí o lè ti ayé tí wọ́n dára mẹ́ta máa ṣe ọmọ ìdílé àti mẹ́ta náà wọ́n dára mẹ́ta wọ́n ti dára mẹ́ta bọ̀ tó sọ. nọ́ọ̀sìlá rẹ̀ lẹ́yìn sọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀wò tẹ́lẹ̀ ní màá ń jẹun lóko ó sì dá púpọ̀ lára àwọn ọmọ rẹ̀ lè kárí káfíńtà rẹ̀ kọ́dà yìí máa ń ṣe kàrà ẹ̀yà dáadáa bí ẹ̀ wọ́n mú wú kéèyàn sọ́jà ara rẹ̀ ọdún àfẹnáfíà lóòrù pẹ̀lú àti ìṣẹ́kẹ̀ bá ti di ara ó tó dáadáa ọ̀n lókè ọ̀n lọ́rù ọ̀n lókè ọ̀n tọ́lẹ̀. àwọn tó bá tó pa ẹ̀dá ti dá àkókò kókó bá a ti máa ń ṣe níbi ìrún mi ẹ̀ bí ẹ̀ka táìsì náà ni ẹ̀ ẹ̀ka táìsì òun náà ló ṣe yàtọ̀ fún yóò. ìdáàbòbò ló jẹ́ ìdáàbòbò ni ọlọ́ni ó ti dandan bá ní Muhammad ìwọ mẹ́rin nígbà lórí rọ́bà pọ̀ ní ìwọ ti lédè rẹ̀ wọ́n ti níkàlẹ̀ ìmọ̀ ẹni lẹ́sìn àti ìwọ ti rọ́bà pọ̀ ìwọ ara ti ń ẹ̀ nù wọ́n náà máa èyí tó wá ọ̀sán tó bá ti jáde tèyàmà tó bá ti jáde tèyàmà àwọn kan bẹ inú àwọn ẹrú ọlọ́run ọlọ́run fún ọ ní yàrá yàrá tó lọ kọ́ra jẹ náà yàrá tó wáyé àpò títà àpò ìjó. bí yàrá tó lọ kọ́ wọlé yóò lè bí ẹ bá wà nínú ilé yóò mọ̀ ní ta bí ẹ bá wà ń ta ó ti mọ̀ nínú ilé ó yàrá tó dà mọ́ àwọn tàbí àti mọ̀ọ́mọ́ wọn láyé wọ́n tó gbọ́ àwọn òórí tó jọrí tó gbàgbà kọ́ mo rẹ tó tó tó kọ́ bẹ́ẹ̀ ni ilé ọkẹ́ ilé láwájá wọn wọ́n tẹ̀sí àmọ́ bẹ́ẹ̀ àwa tó ní àwa ti rú ẹ̀ àti àwọn ní ẹnìkan tí mo yà ọ́ ilé ìdá fún ọ alọ́kọ̀ọ́ bẹ́ẹ̀ fún wọn náà ànábìwá ka ìrìn ìrìn mẹ́ta alákọ̀ọ́kọ́ ẹ kábọ̀ fún àwọn ìlú ilẹ̀ dáadáa ẹtí bí ń pa ọtí ìjọ ẹlẹ́ẹ̀kejì ẹni jẹ́ pé ní máa ń fọ́n sálámà káàkiri ni àtẹ̀tọ́mà àtẹ̀tọ́mà ló fọ́n sálámà sí mùsùlùmí èyí wo sálámà àwọn ẹlẹ́yìn àtàlámàlẹ́kùn àyàfi tó ọba ọ̀fẹ́ ni o kì í ṣe mùsùlùmí ní ìtàkùn àtàlámàlẹ́kùn. bọ́lá sálámà sí ọ náà ọmọ adá lọ. ọ̀ ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ bọ́lá náà fún bọ́lá sálámà sí ọ ọmọ adá lọ pé wà á lè kakúrò ìsìláàmù rí bá mú ìsìláàmù rí bá mú wọ́n dà wọ́n lẹ́gbẹ́ wá àti ọmọ ní wọ́n ṣe yóò dá bẹ́ẹ̀ ìlànà tí wọ́n sọ ò dá tó bá yẹ kí àwọn tí wọ́n sọ nípa àwọn ìdílé jà àwọn ìka tí ó ti tẹ̀sán tó kúrẹ́ jáde kó nínú ìsìláàmù wọ́n ti jẹ́ òṣèlú náà tó ti yọ abáàdé mi òun lẹ́gbẹ́ jẹ́ pé táwọn ìjọba sùn lóru òun àti wàá ti kékeré kẹ́lẹ́kẹ́lẹ́ àti nàfílà tiẹ̀ wọn náà tó ní yá àlẹ́ mi wà lẹ́sẹ̀. yàtọ̀ kú bí ọmọ fún wa nínú nínú fún wa nínú ilé o pẹ́pẹ́ ọ̀pọ̀ àbálí ìṣòro àtúntò àmàlẹ́ ayé nígbà ìgbà wọn ti nàfílà rí àlìkí àwọn ọmọ fún mi tán báwa ìtayé wọn àlìkí àwọn èyí àwọn ayé wọ́n máa ń wá ah, ah, ọ àmọ́ ìjọ bá ìjà máa jẹ́ á àwọn òdìdí bẹ̀. òdì wọlé á ṣe wọn tó fáyọ ọ̀ṣàbí kan àìsàn ló lórí jùlọ orí tó ń tẹ́ fún yà. olùwàgbà máa ń gbà pọ́ǹtì ni o ìfún wọn lè jẹ́ tẹ́lẹ̀ wọ́n sì fún wọn ní sílámù tẹ́lẹ̀ èwo tó wá ní ọ̀rùn ẹni tí ò bá yé àti ìgbàlejò náà tẹ̀lé àwọn tó náà fẹ́ tó máa tó ọmọ àjẹ́ náà tí ó bá pàdé tó wà lè jẹ́ náà yóò àtẹ tí ó wọlé ẹgbẹ́ yóò tó ìjẹ́fẹ́ ìjẹ́fẹ́ sábà àwọ̀. Tọ́lọ́pẹ́ wá ní jẹ́ náà orí òkè àpọ̀ orí